Question alákọ̀ọ́kọ́, tó bá ṣe pé for medical reason, ọkọ àti obìnrin wọn ò lè súnmọ́, àbí for medical reason, ọkùnrin wọn ò lè súnmọ́. Ìgbàláyé wa. kò se yí pé ọkọ fúnra rẹ̀ pẹ̀lú ọkọ fúnra tó fún bèèrè wípé ṣé wọ́n wà nílé àkọ́kọ́ gbogbo àwọn sẹ́kọ̀ ìtún sọ ká mú wọnú márèjì wa àmọ́ tó bá ṣe pé pẹ̀lú bẹ́ẹ̀ ọkọ fúnra rẹ̀ wà ìyàwó náà wà ọkọ ni ó lò fún ìyàwó ní ó lò fọ́kọ rẹ̀ in their presence wallahu alam tó bá ṣe wípé míìsì ilé iná nínú kò lè tọ́ àmọ́ kìí ṣe nǹkan tóbìnrin lè dá lò nígbà tọkọ lò sí ńlẹ̀ àbí tọkùnrin náà ó dá lò nígbà tí a ò lò sílẹ̀ ẹgbọ́n mi yé ní sókè tọ́kùnrin bá bèbí síìtì tóun náà lè ṣe jámú bèbí síìtì ọmọ ọdún mélòó

náà tọ́kùnrin bá ti wá tẹ́ẹ̀kì róòlù eléyìí kọ́ wá ní àgbàgbọ́ náà lónà fi ń tọ́jú ọmọ tó ti tóbìnrin ní ó ti tóbìnrin náà àti èyí tó bá lè pé kò tẹ́rì kàtí ó gbọmọ tọ́lú tó gbọmọ tó gbọmọ tó gbọmọ tọ́lú yóò gbọmọ ọlọ́ lè kírùn náà ni ẹ́ tó ló kí ìṣẹ́ róòlù ẹ̀ àti èyí tó bá lè pé kò tẹ́rì tí gbọmọ tọ́ o àmọ́ pé torí pé yóò bá tó tóbìnrin fi ń bẹbi títì ọmọ ńlé ní òfin kírùn òun kí é pé tó pé bí tó jẹun obìnrin tí ò bímọ náà ẹ̀ eh, kìí sọ̀rọ̀ ẹ̀ lórí ẹ̀ ní bókídọ̀má rọ̀láwàlẹ̀ IVF àti genotype tó lọ tí ó relate mara wọn ẹ̀wẹ́ àjọ IVF so ni same wọn irú ọmọ tí wọ́n lè bí tọ́bá súnmọ́ra wọn náà IVF náà fẹ́ produce eh tọ́ eh, the only thing dé the only thing tó lè yàtọ̀ díẹ̀ o ní wípé tó bá ṣe pé rẹ̀ tó ń bá jẹ́ bí irú am ẹ máa gbọ́ mi yé ẹ tó bá jẹ́ am àbẹ́ tó bá jẹ́ ac ṣe rí tó bá produce egg tó bá ìgbóbìnrin ló bá jẹ́ am tó bá ní kálùkù bá níbi egg bọ́yá bí mẹ́wàá àwọn egg kan gẹ́gẹ́ pé a làwọn òní egg kan gẹ́gẹ́ pé s làwọn òní because sex cell ní egg méjò lílọ kò ní wà lórí sẹ́gbọ́mìyé kò níwà lórí nǹkan tí èyàn fi ń bímọ ẹyọ ọ̀kan rẹ̀ ni ó wà tí ẹ gbọ́gbọ́n wíyé ọ̀kan ní a ọ̀kan lè ní x tó tó bá ṣe pé possibility pé nígbà pé ìta ni wọ́n ti fẹ́ ṣe fertilization pé doctor tí ó ṣe ó lè select egg èyí tó ní a ó lè select sperm èyí tó ní a àyè yẹn lè wà tí ẹ gbọ́gbọ́n wíyé ìgbà tẹ́lẹ̀ tí ìbá ti pé ìlàbá gbà o àmọ̀ èyí tó lè wà selected but ní ti báyìí tí mo jáde ẹ má mẹ́lẹ̀ ìkómájọ kọ́pẹ́ pé ss ní ó ẹ má mẹ́lẹ̀ ẹ̀hẹ́n ayé rẹ̀ lè wà tó bá ṣe wípé technology rẹ̀ bá bẹ ṣe ẹgbọ́n ṣe ó yẹ yí fún ọ̀sọ̀ inú Suwaiba àti Halima ta nìyá nàbí Suwaiba ló kọ́kọ́ fánàbí ìlọ́yẹ̀ ńgbà tí wọ́n bí kò pẹ́ bọ̀ ẹni tán lọ lè gbé fún kóbẹ̀ kan tọ́jú rẹ̀ tó wá pẹ́ lọ́dọ̀ rẹ̀ tó fún lọ́yàn gangan òun Halima ah. ọkùn yàn bí ma lọ ṣe yàn lọ lè kí kó bí ma sọmọ aláàkọ́jọ́ bínú bí táfẹ́ bá fẹ́ sí tán ọ wà lọ so that ìbáṣepọ̀ yín ọ́nkù rẹ̀ ló sì jẹ́ ẹbí náà lẹ sì jẹ́ bó bá jẹ́ lẹ́ṣẹ̀ ò sọ wípé bóyá ní tòun lè bá ṣe rárá ẹ́ bí ẹni tó bá jẹ́ bábìlì kan bá jẹ́ kéfèrí gan ṣẹ̀rí ò sọ pé ò lè bá ṣe rárá àmọ́ kó má ní bá ṣe pé bí fẹ́ celebrate pé ń ṣe ìdìnà lórí àwọn ọmọ tó bí ó sì lágbára àti sọ fún pé tọ̀sìnà lẹ́ ń ṣe ìwọ́n náà mọ̀ sọ jẹ́ láfẹ́fẹ́ sí ọwà ọ̀lẹ́ kí bẹ́ẹ̀ ṣe ma ń tí ayé tẹ́lẹ̀ tó rí ní ìdàmṣe yẹn tẹ́yàn lè pèyàwó yẹn ní mama ẹni tí mama bá mẹ́ni wípé èyàn fi ń kí ni tí ò mẹ́ni mama ẹ́ kò sí wà lábẹ́ tí mama bá mẹ́ni pé èyàn fi ń kí ni àdíkẹ́ ọ̀pẹ́tọ̀ tí ò mẹ́ni mama tí ò mẹ́ni ìyá mi ẹ̀ẹ́ mama mo ma jọ pé tó ẹgbẹ́ òun fi ń kí ni òun fi ń yìí hìn tóun náà sọ pé tí ó pè wọ́n guy o lè pè ọ ní boy ó lè pè ọ́ kìíní àkàn bábà ó lè pè ọ́ baby no problem kò sí wàhálà ọlọ́pọ̀ fún alágbóyé ẹ̀sìn yóò tún gbogbo wa ṣe yóò káwà sí náà tó yọnu Thank you. wọ́n ní wọ́n rà ìbọ̀kì ọmọ ní ọmọdé méjì ọmọ yẹn ti wá dàgbà sí oṣù twenty tó bùkátà ti fi wá sọ fún un. tó bùkátà ká sọ fún un ẹni tí wọ́n bá gbọ́ fún sọ́nà ìmúlẹ̀ wọ̀n jẹ́ ẹ̀gbọ́n kan bóòlù ní sọ fún

ẹgbẹ́ ni wọ́n fẹ́ sọ fún bẹ́ẹ̀ tẹ́fẹ́ wà kílẹ̀mù kásẹ̀ èdè sí yìí òdúnwò lè àbá ìhìn ó wá sẹ́tù ìdàlá tádà lẹ́ṣẹ́ fún ẹ́ sọ fún náà ni inú rẹ̀ ó sì dùn pa ọlọ́run sẹ́yìn lẹ́sàn lórí àìmọye èèyàn tó ní mẹ́kẹ̀ẹ́sì bàbá rẹ̀ ló tọ́jú ẹ̀ ẹ̀kí wá lè kí sí ẹ̀tọ́ àtàgùrú mẹ́rẹ̀ lẹ́fẹ́ sọ fún òun náà mọ̀ sọ fún ọgbá ah, lẹ́yìn bàbá òun bàbá wọ́n ní ìrẹ̀fẹ́ kọ́mọ̀ tó ní kọ́mọ̀ ìṣẹ́gí àwọn kọ́ ni pé ìrẹ̀fẹ́ jẹ́ kọ́mọ̀ sàfẹ́ kò lè jogun yí so kí a lẹ̀fẹ́ kọ́mọ̀ fún bàìtàn tó ẹgbẹ́ àwọn jẹ́ kọ́mọ̀ ẹwà kúta ọwá bẹ́ jogun àwọn àbúrò ní ẹ̀gbọ́n yín táwọn fẹ́ kan mọ́ bí sórí rẹ̀ dé rí wọ́n á lè jáde pé kò sí láàtẹ́yìn gangan ní òní disappointed ẹ jẹ́ kó mọ̀ bẹ́ẹ̀ wá fẹ́rẹ̀ dáadáa ẹ tó wá ti wọ̀ sí àkùn bẹ́ẹ̀ bá kú kọjá wa tọ́dún tẹ́ ní kẹ́ fún ẹ̀kọ̀tún dáadáa ní pẹ̀lú ọlọ́run wà pẹ̀lú. náà wọ́n ní ọmọ tí wọ́n grow outside land tó ti wá di ọmọ tán tí ìlú islam sọ̀rọ̀ pé ẹ̀sọ́ tó ó yìí wà ọ̀ àti tó ti ní gbọ́dọ̀ ìlú ọ̀gbọ́n pàmà lọ́gbọ́n eléyìí sì ta lọ́sọ̀ wá. wọ́n wá dọmọ tán kò sí wàhálà àwọn tí wọ́n lọ́mọ tán grow outside the womb tí ò gba womb kọjá àti ṣáà womb náà tó wà ní ìsìn sáwá fi ṣe bẹ́ tẹ́rẹ àwọn tó ṣe pé ẹ́gì àti fáàmù wọn pòdútọ̀ ọmọ yẹn àwọn náà ló bí ẹ yes àwọn tí ẹ́gì àti fáàmù wọn pòdútọ̀ ọmọ yẹn àwọn náà ló bí ẹ nígbàtí ò sáàtẹ́ lómi tó kọ́ mi between them àmọ́ ẹ́gì àti fáàmù àwọn tán má rí lówọ̀lọ̀ jẹ́ tó bá tó bá má rí ní ìtọ̀ òun kíìpù wọn bùlù ọlọ́run wọ́n ní Uh, ọkùnrin tí ó ní fertility issue by lateral varicose field ó dẹ̀pọ̀ ọlọ́wọ̀n tí ó tọ́jú. àbọ̀dọ̀ ah, ṣe mọ̀ fún ní ẹ̀. àbí orúkọ àkọsí treatment sọ wọ́n ní advice lọ́lẹ̀ fún wọn. ibọ̀ ah, tó bá ti pé bẹ́ẹ̀ ṣe ń sọ yìí ni kí ló tí ò ní fẹ́ ṣe treatment ṣé kò sówó ni. varicocele ni pé èèyàn ní àwọn blood vessels tó supply region abẹ́yàn ẹ́ owú bóyá báwọn ẹ̀sùn sọ pé lábọ́yá tó pa lábọ́yá fi kíní ọ̀kẹ̀ ẹ̀hẹ́n so ó ló kọ̀ fún pé varicocele varicocele ni pé blood vessels sí owú ọwá block ó máa ń fa infertility lóòtọ́ pé kí ló dẹ̀ ni ò fẹ́ fi treatment sọ́rọ̀ bá sówó dáadáa dáadáa tí ń bọ̀ tí ó dáhùn náà lọ́gbọ̀n ṣe wà ní ká má gbàgbé ẹ̀dàkùn torí ọlọ́run ẹni ọkùnrin gẹ́bọ́kùnrin ṣe fẹ́ ọmọ náà lóbìnrin náà lẹ́tọ̀ọ́ fọ́mọ rò kí nǹkan kan máa mẹ́tọ́ rẹ̀ ká lè ṣe táà bá ṣe ẹ má jà máa wa bí pé we can do náà bá ń bẹ

àwọn èèyàn máa ń ṣe gẹ́mẹ́ta test kan tó ṣe nìka ẹ̀yìn ẹ̀wọ́n sàlàyé chromosome lẹ́ẹ̀kan náà nígbó ọkùnrin tó ní twenty four instead of twenty forty seven instead of forty six nǹkan kan yẹn níbẹ̀ tí wọ́n ti máa ṣe chromosome test náà ti di four nìka. Chromosome test. Káfí lè mọ̀ pé ẹwà ọ̀pọ̀ kí ló lè tún lè dé.

tó bá yẹ pé bá jẹ́ ǹkan tí ń kọ́mọ̀ láwùjọ ìtẹ́yìn gbọ́dọ̀ ṣe ẹgbọ́n mi ti tẹ́ gbọ́dọ̀ ṣe tí bá ti ń kọ́mọ̀ ọlọ́run Ẹnìkan àwọn couples sọ́rin yóò nínú àti sex reproduction along the line of over two for example. Kí ni kan ti tẹ́kọ̀ọ́ tàbí ní ìsinmi process yẹn àti bọ́ọ̀tà fún mi? ó lè fún àtúntà rẹ̀ pọ̀ ẹ̀dá kálímọ́tẹ̀ pé kìíní àpadà nínú ọgbọ̀n ní ìrìn prọ́sẹ̀sì ẹ̀yìn lọ. ah no problem tó bá ti jẹ́ kọ́ bá ti lè gbé tó bá yẹ pé ọkọ ọkọ àti ìyàwó lọ́jọ́ bẹ̀rẹ̀ wọ́n ti gbé sínú obìnrin ẹ́ eh. eh, ó ti ń gbò lọ ọ̀pọ̀ wa kú yóò jọ bí bẹ́yàn fi ìyàwó yàn án lẹ̀lẹ́ tó lóyún nù ẹ̀ tẹ́gbọ́n mi ẹ̀ tó ti wọ́n ti wà àmẹ́yìn tó ṣe wípé wọ́n ti wà níta wọ́n ń tó kiri lọ́wọ́ wọ́n fún wọn lógún lọ́wọ́ lọ́kọ́ wá kú wá ní à ìṣe bí ìsáàmù rẹ̀ sí wà náà ti kò lè kọntínú o àbí ọmọ ìjáwà ìjẹ́ náà lógún lápapọ̀ wọ́n ní àwọn máa ń gbọ́ pé tí a bá kírun sí jàmá yóò ní ládára twenty seven ẹ̀rùjẹ́ obìnrin tó wá ń wá ládá torí tí ọba ti kírun lè jẹun ládàá jẹ náà yóò kún ọgbọ̀n tó máa kàn bí ti pé wọ́n ni ládàá tiẹ̀ náà tó wọ́n náà bá wá kí jẹ máa tó lẹ́yìn tó kí jẹ́ lé ìwọ́n náà rúgbà ládàá twenty seven àmọ́ ládàá tiẹ̀ tọ́lọ́ ìwọ́n ti tẹ̀lé kó mójú tó lè kó ẹgbọ́ kí mọ̀ mú àwọn bá dùn ìṣẹ́gbọ́n náà lára jẹ ni tó ládá ọ̀rọ̀ tó kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n ní kẹ fún àwọn ìjọba nímọ̀ràn wípé àwọn tó wà ní láàrin fàtílítì sí inú jàmá àwọn mùsùlùmí àwọn tó dẹ̀ ń bùkátà tuntun ní ọlọ́pọ̀ títí lọ lòrò bàrà sọ̀rọ̀ rẹ̀. ẹ dákun bóyá ẹ̀yẹ́ kí n sọ ọ̀rọ̀ yìí pẹ̀lú ọlọ́run lè lò fún asábà mo ti sọ̀rọ̀ yìí náà bí ìkan náà báyá kí n sọ bí báyìí ẹ dákun jọmọ́ àti pẹ̀pẹ́ lọ́tọ́lọ́ ṣe wá sọ pé anáàtù kúlù hù ìbátan náà ọmọgbọ́mọ̀ gbogbo àwọn èèyàn pátápátá ẹ̀rọ ọlọ́ọ̀bà ni wọ́n tó bí pé àdálẹ̀ bá jẹ́rú àdúrà lọ ọwá ní wà hákùhùn bilmahabbati àdúwáwùhùn lam ẹn tó tọ́ sí tó yẹ ká fẹ́ràn jù nínú àwọn ẹrú ọlọ́run yìí lẹ wà hápù àhálìtọ̀ àdìrí bil fàbílà nínú àwọn tó wá tẹ̀lé ọlọ́run yìí ẹni tó wá tọ́ sí tó tó wá lọ́lá jù nù wọn ni àǹfà òhùn líjọ àti mùsùlùmí ẹni tó wúlò jù nù wọn fáwọn jẹmọ́ mùsùlùmí ṣe ẹ̀ ń gbọ́ bí i sẹ́ntò gbogbo wájọ bẹ̀rẹ̀ lẹ́bù kan náà pé ẹrú ọlọ́run lájẹ́ ìtàbí nílẹ́bù ní pé ẹ̀tọ́ bá tẹ̀lé ọlọ́run nù wa lẹ́ẹ̀ká fẹ́ràn àbí tọ̀ ẹni tó wá tó tọ́ sí ká tó gbọ́lá fún láwọn tán tẹ̀lé ọlọ́run ni àǹfààbù hàn ní jama'a ti mùsùlùmí ẹni tó bá wúlò jù fáwọn jama'a mùsùlùmí ìmọ́tò sáàfi wá ń ka ọ̀nà tí yàgbì lè wúlò jù fún jama'a of leadership ẹwà tó yẹn tó influence gbogbo mùsùlùmí tí ó bẹ̀rẹ̀ tí lọ́dọ̀ rẹ̀ kọ́ ọ̀kan èèyàn máa ń fi position of leadership ti wúlò fún jama'a tó wà àwọn alimin mujahidin onímímọ̀ tó ń gbìyànjú táwọn èèyàn bẹnẹbìtì ń bí mẹ́ tàbọn nìkan kọ́ ní ó ní tó mẹ́rin fi kùn tó bẹnẹbìtì bí mẹ́ ọ̀nà kanúnù àwòmọ̀ ìnílẹ̀ àmọ́tìhìm wà kọ̀ọ̀sọ́dì abẹ́ tí ń bá ra àwọn mùsùlùmí ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn طاعة عامة كثيرة وكثير الطاعة خير من قليلها torí pé ọ̀nà táwọn ilé ibi lọ́wọ́ ọba ọ̀nà tí ó jẹ́ wọn ní ara ṣẹ́tọ́ ẹbá mùsùlùmí ṣe ò ní pé tí ó bá ti sáàpù jàmá mùsùlùmí wọn ò ẹgbọ́ individual effort ò ṣe ẹgbọ́dọ̀ show commitment ní ẹni tí èyàn bá mọ̀ ní ti báyìí tó rí pé support òun gbà tó òun ṣe mẹ́sìn yóò mọ̀ kó òun ò ní nìkan àbí ẹgbọ́n pípọ̀ tó ṣe mẹ́sìn báyìí gbogbo ìrìnlẹ̀ support ẹ̀ yóò bá ààrùn àkọ̀mísì nígbàgbé ìbínà fẹ́ ṣe fọ́lọ̀ ṣùgbọ́n ẹgbọ́n kálukú lẹ̀kọ́ máa dájẹ̀ ṣe nígbà tó wá ṣe tán ẹwọ́n ah, ni ìsìta alágbẹ́jáde dọ́kọ̀ ọba buwọ́lù yìí

wọ́n ní àyà yìí tẹ̀kàntẹ̀kà tí before àyà yìí tó reply ní wípé iṣẹ́ gbogbo wa ní fáwọn alùsíkì gbọdọ̀ láàríwá kọ̀tọ́rọ̀ bá ní kẹ́ bí àwọn tó bá jọ nímọ̀ ìtumọ̀ ẹni pé ẹgbọ̀rọ̀ kọ́ produce ẹjọ́ jọ ní mímọ̀ náà láti lè bí wọn so ibi tíṣẹ́ ti bẹ̀rẹ̀ ní pé ẹgbọ̀dọ̀ gbìyànjú kọ́

جزاكم الله خيرا